Hmm, ẹ̀yin èèyàn ìṣẹ̀lẹ̀ abàmì bú kan lélẹ́yìí o ṣé ṣérú eléyìí kàn tiẹ̀ possible náà ẹ̀yin èèyàn so possible ah, eléyìí ó jọni lójú gan-an ó dẹ̀ jẹ́ ìyàlẹ́nu ńlá ló jẹ́ now gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ ń rí fọ́nrán yìí wò mo fẹ́ ká jọ ṣe nǹkan kan ṣáàyìn ti rírun nǹkan báyìí rí ṣé ẹ ti gbọ́ rí bẹ́ẹ̀ bá ti gbọ́ rí mo fẹ́ kẹ́ ẹ máa comment bẹ́ẹ̀ bá sì ti rí rí náà mo fẹ́ kẹ́ ẹ comment ìlú Abẹ́òkúta ní kinní ìṣẹ̀lẹ̀ abàmì yìí ti ṣẹlẹ̀ o tó fi di pé gbogbo ará àdúgbò ń sá kíjokíjo níbi tí ọwọ́ àìrí títí ń lẹ àwọn èèyàn lókúta <laughs> ọlọ́run èmi gan rí náà ẹ̀rù kọ́kọ́ bà mí pé àbí nǹkan mi èèyàn kan ló gọ́ pamọ́ síbi kan tí ń ju nǹkan tí wọ́n wá ń sọ pé àwọn èèyàn kan ní òkú kan nílẹ̀ nǹkan kan bọ́ ẹ má jẹ́ ń rojọ́ pọ̀ ẹ má jẹ́ ń rojọ́ pọ̀ ẹ̀yin èèyàn ẹ bá ń gbọ́ kàyéfì ńlá kàyéfì ńlá leléyìí mẹ́wàá máa ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run mẹ́wàá ń ṣẹlẹ̀ kírú ìṣẹ̀lẹ̀ báyìí ó tó ṣẹlẹ̀ àwọn èèyàn tí wọ́n ń lẹ̀ nǹkan mọ́ ṣé kìí ṣe pé wọ́n ti lọ́wọ́ nù kankan bọ̀ ẹ má jẹ́ ń jọ́ọ̀jì gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń bẹ lórí ìkànnì Àràbà TV ẹjẹ́ àjọ wò ẹjẹ́ àjọ wò tẹ́yìn náà bá wò tán ẹjẹ́ àjọ wa máa kọ́mẹ́ǹtì ká máa fi èrò ọkàn wa hàn bóyá ẹ̀yin ti rí rí àbẹ́ ti gbọ́ rí ẹ mọ̀ pé nǹkan mi wà tẹ́yìn ò gbọ́ rí tẹ́yìn ò ní rí rí èyí tó bá tí ì bá jẹ́ ńbẹ̀ ó yá ẹ máa kọ́mẹ́ǹtì ẹjẹ́ àjọ wò òrè òrè abàmìgbà òun lélẹ́yìí jẹ́ o. a tún gbọ́ ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ládùúgbò yìí tí wọ́n sọ pé òkú ń sọ ẹjọ́ ẹjọ́ ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ wípé alẹ́lẹ́yìí tí wọ́n ń sọ fún wa wípé òkúta ó ń jáde láti inú sàárè pé òkú ń sọ òkò fún àwọn èèyàn nínú ilé táwa yìí lára àwọn òkúta ilẹ̀ ń wò lórí fáànù yìí lára àwọn òkúta ilẹ̀ ń wò lórí òrùlé yìí ládùúgbò ológbò ní Abẹ́òkúta wọ́n ní ẹ̀ẹ́ òkú ń sọ òkò jáde ó ń fi òkò ṣe àwọn èèyàn ní jàǹbá rẹpẹtẹ nínú létà àwà yìí ni o ládùúgbò ìgbògbò ní abẹ́òkúta ibẹ̀ la gbé wà yìí gbogbo ẹ̀ olólùfẹ́ wa fásunlé mákindé ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàrùn gbọdọ̀ gbélé nítorí ń ṣẹlẹ̀ rẹ o àdúgbò yẹn la wà á wò pé tó ti tó bíi ọdún mẹ́ta kan ti ń pè wá ipò ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ á lọ gbọ́n ní áfíjú mo nígbàgbọ́ pé nípa ìfẹ́ olùgbàlà yóò sí nǹkan àkókò táwa wà ń bí òkú ò ní sọ wá lóko lágbára lọ́wọ́ ọlọ́run bá torí wọ́n lọ́sàn-án yìí pé àwọn òkú sàárè pọ̀ ń bí lára àwọn sàárè rèé lára ẹ̀rẹ́ o ṣe ti rí sàárè rèé ìkan rèé ìmí rèé ṣe ti rí sàárè rèé ọdún bíi táwọn màmá mi gbé wà ní. a gbọ́ lẹ́nu ọ̀pọ̀ díẹ̀ lára wọn ṣùgbọ́n ìsàárè mi tún lẹ́gbẹ̀ẹ́ eléyìí ẹ ti rí tó olúwa olùṣọ́ àgùntàn mi o mi kì yóò ṣe aláìní ilé ọ̀hún rèé o ibi tán ní <laughs> òkú gbé ti ń sọ wọ́n ní òkúta rè ẹ jẹ́ káwọn tó wà náà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àwọn tó ń gbẹnu lé ń bí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ la gbé wà yìí o wọ́n ṣàlàyé díẹ̀ fún wa nípa ohun tó ń ṣẹlẹ̀ kí lorúkọ yín mà. kẹ́hìndé. kẹ́hìndé. kẹ́hìndé lorúkọ yín. alájà inú ilé ilẹ̀ yìí náà ń gbé. bẹ́ẹ̀ni sọ. kí lẹ sọ pé ó ń ṣẹlẹ̀. ọjọ́ wẹ́ẹ̀zẹ̀ wẹ́ẹ̀zẹ̀ yẹn ó ti pé jẹ̀ẹ́dógún báyìí ní sọ̀la ló máa pé jẹ̀ẹ́dógún akẹ́rí pé òkò ń sọ àdẹ̀mẹ́ni tó ń sọ láti nǹkan bí aago mẹ́jọ àárọ̀ ó dẹ̀ sọ títí di aago mẹ́sàn-án alẹ́ gbogbo wa dẹ̀ ti sùn ńgbà tá mẹ́ni tó ń sọ àti bíbọ́yá àwọn èèyàn ló ń sọ̀kò yẹn bọ̀tí ńgbà tó tún wá dijọ́ Sunday wọ́n tún sọ lu màmá àgbàlagbà tó jẹ́ láńlọ́ọ̀dù wa yìí wọ́n ń sọ ní alẹ́ wọ́n kọ́kọ́ sọ igi igi ìgbálẹ̀ àti ṣò wọ́n kọ́kọ́ sọ lù wọ́n àwo òkàkún àdá wọn lóhùn nígbà wá dàárọ̀ ọjọ́ monday wọ́n tún sọ lù wọ́n níbi tí wọ́n jókòó sí bí bàbá yìí gbogbo wa sànà irú kí ló wá ń ṣẹlẹ̀ nínú ilé yìí nígbà máa dè kọ́ bíi nine thirty àwọn ọmọ mi sùn sínú yàrá yìí nínú yàrá gangan. ẹ nínú yàrá yàrá tó wà ní last one yàrá yìí yàrá tó wà ní àárín yẹn àwọn ọmọ mi sùn síbẹ̀ ìgbà táwọn ọmọ mi máa sùn síbẹ̀ ìgbà tó di nǹkan bíi nine thirty yẹn báwọn ọmọ mi ṣe pariwo pé mọ́ ìmì òkò mo lóko òrùwo bí mo ṣe bọ́ta nìyẹn ó sá pariwo pé òkò lórí òun o abátún ya ìlọ́pàá kúlọ̀ àwùsù èmi náà yẹ lọ́ba ń gbàgé kí n ṣàlùwàlà kí n yan náà fìlà ọmọ yìí ò tí gbàgé wọn bó ṣe wọnú yàrá báyìí tí wọ́n ń ka kinní yẹn bí wọ́n tún ṣe sọ oko yẹn lù wọ́n gbàyà nìyẹn bọ́mọ mi ti sọ pariwo oko oko oko gbogbo bàá ah, bàbá sáré bọ́ta màmá dẹ̀ dúró wọ́n ro sọmọ́ gbáyà wọ́n sá dúró sójú ọ̀nà yàrá wọn bá ní à bí wọ́n ṣe ṣe fáwọn náà ní àná nìyẹn bí wọ́n ṣe ṣe fáwọn náà lánàá nìyẹn bí wọ́n ṣe sọ fáwọn náà lánàá nìyẹn màmá ò tí ì sọ débì kan wọ́n sọ òkò yẹn lù wọ́n nígbà yà ni ìyẹn lójú ọ̀nà wọ́n sọ lù wọ́n nígbà yà bí màmá tún ṣe máa jáde báyìí wọ́n tún sọ lù wọ́n nígbà rùn. àwọn wo ló ń sọ òkú. àárí o àárí nǹkan tó ń sọkò. kí lẹ sọ pé ó ń sọkò tẹ wá. òkú ni o òkú ni òkú ló ń sọkò ààrẹ nìyẹn o òkú ni o. ẹni gbogbo àwọn òkúta tẹ ẹ rí ń bẹ̀ òkúta nù sàárè ni ó wà ní pàṣẹjì ń bẹ nísìnyí òkúta nù sàárè ni o ó tún yá mama tún jókòó sí bíbà yìí ó tún yá wọn lóko hmm. ọkọ mi tún jókòó sí bíbà yìí bó ṣe máa jókòó tó yí ẹ̀yìn báyìí tí wọ́n ti lé màmá lọ yìí pé ẹ ṣáà ah. máa lọ bóyá ẹ̀yìn náà lè jẹ́ kí wọ́n máa sọ̀kò wàláhì yín ò tí sọ̀rọ̀ yẹn tó tátù nìtú wọ́n tún sọ ọ́ lù lẹ́yìn ọ̀run ní <laughs> pa o. tó mo mọ̀ pé wọ́n fi ọ̀wọ́ tiwa wọ̀ wá lákòókò tàwa mi eh, màmá kejì yẹn dà. àwọn rè é ìyá alákàrà ẹ bọ́ síbí ìyá alákàrà ẹ̀yin ni lálùlẹ̀dì àbí ẹ̀yin gangan lẹni ilé bàbá yín ló kọ́lé yìí mami kí lorúkọ yín. mọ́ríàmọ̀ dúró wojú. mọ́ríàmọ̀ dúró wojú àbí mọ́ríàmọ̀ dúró wojú lorúkọ yín màmá kí ni tó ń ṣẹlẹ̀ gan nínú ilé yìí irú àríwú èrè ń jọ tí. kí ló ń sọ̀kò. àmọ́ ọ̀rẹ́ ó kàn ń sọ̀kò. ẹ kí ni ó jẹ́ ló ń sọ̀kò. òkú ni. òkú ẹ̀. ó wá lé ó wá kọjá ojú ẹ̀. <laughs> ṣé ẹ ṣe pé ẹ ṣe sàrà fáwọn òkú yìí. ọjọ́ tó fi à ń ṣe sàrà fún wọn tẹ́lẹ̀ gba àwọn oníṣọ́ọ̀ṣì jẹ́ pé kẹfìrí nǹkan kan. lẹ bá dá dúró. lọ bá ẹ nígbà àwọn oníṣòwò sọ pé gbogbo ẹni máa ń ṣe sàrà àfọkù wọn ní kèfèrí ni lẹ bá dá dúró lẹ bá ṣe sàrà mọ níbo lẹ sin bàbá àti ìyá yín sí. bàbá ni ìyá ló wà lẹ́yìn kú. Ah, ẹ̀yin lè ṣe sàrà fún màmá ó lágbára sàrẹ́ e. bàbá lélẹ́yìí àbí àbí tí bàbá rèé tí màmá dà ẹ já wọnú lé nípa ìfẹ́ olùgbàlà yóò sì kan. nípa ìfẹ́ olùgbàlà kí o sì lára àwọn òkú yẹn àbí àwọn rẹ̀ o ṣẹ́tírí àwọn òkú yẹn lẹ̀ ń wò yìí ọ̀yá sàárè àbí eléyìí lágbára o. ó jẹ́ ti tọ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ti kú náà kò ṣe kó ṣẹ̀ṣẹ̀ fà á nínú ẹ̀ òun lẹ́lẹ́ inú lẹ́yìn rẹ̀ o lára àwọn sàárè lára àwọn òkúta òkú tó wà nù sa òkú òun rẹ̀ tọ̀sá dà tọ̀sá yìí lẹ́lẹ́ yìí ó lágbára o lára ẹ̀ náà lẹ́lẹ́ náà ó lágbára níbi tí ọlọ́run ṣàánú wa o. Eh. Màmá nígbà ọ̀dà yìí náà wà ṣe sàrà fáwọn gbogbo ti o. Ẹ ń bọ̀lẹ̀ wá ń sùn báyìí màmá. Ẹ̀yin eh, náà ò tó sunlé. Ah. Torí bẹ́ẹ̀ bá sunlé òkúta ní eh, <laughs> mi àwọn òkú tó wá ń sọ̀kò yìí ṣé bí wọn ò sọ kankan fẹ́ yìí. àwọn ah, tí ah, ah, wọ́n gan ló pọ̀ jù. ní fámìlì kìíní fúnjẹ́ ní gbogbo àwọn. ṣe máa ṣí. Ah, wọ́n bá mi fi kinní ṣe bíbà ó sì ń dùn díẹ̀ bíbà yìí. Ah, ó sì ń dùn ó ti bẹ́ lóòótọ́ orí màmá bẹ́ o. ẹ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ ń gbọ́rọ̀ lẹ́nu. òun náà nǹkan tó fẹ́ sọ ní nǹkan kan náà lájọ fẹ́ sọ ọlọ́run eh, náà làbájọ bó ṣe rí náà yẹn tó lébi ògbélé àwọn mi ló wà ní àjẹ́dọ̀ gidi tuesday ìjẹjọ tẹ́lu náà dé ìlọdí church làjẹ́ ń sùn bá ti wà. ẹ eh, ẹ eh, tó sunlé mọ́ torí ó di gbọ́nràn òkò lórí mi. mo yẹ. ẹ dákun ọ̀rọ̀ yìí ó dàbí àwàdà ni ẹ já máa ṣe sàrà àfọkù ọ̀run ó ṣe pàtàkì láti máa ṣe sàrà fún àwọn òkú ọ̀run. ó dàbí tó lè dé àwọn olóògbò ni gbogbo wọn náà wá bí. àwọn olóògbò ni wá bí. gbogbo landlord association. ìwọ yìí ìjẹjọba yẹn máa ṣe bá ń ṣe pàtí ń bí báyìí. kí wàá ní ìfẹ́ wá fẹ́ báyìí lẹ́yìn àwọn olóògbò ni iṣẹ́ pé àwọn èèyàn míì bóyá bíi pásítọ̀ àbálàfà apaláàfà bọ̀tà ìgbà pé pásítọ̀. kí làláàfà sọ kí làláàfà sọ fún yín. àkàrà náà ní àwọn ṣe máa pẹran ni. wọ́n ní ká pẹran ni. wọ́n ní ẹ pẹran tó tẹ́ bá ti pẹran yóò stop ẹ̀yin náà ẹ̀ ṣe bẹ́ẹ̀. so n ta tó ní ta ni àfi tó wà létí lélẹ́yìí o ó lágbára o wọn ló kú ló ń sọ òkú látinú sàárè látinú sàkú eléyìí lágbára o lágbára lọ́ọ́ lọ́ọ́ bá